بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أفي fi الله؟ أفي Allah atọrọ ìkẹ́ àti ọlà fún ànábìwa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ mo kí wa káàbọ̀ sí ìkànnì wa Taalim TV mo sì kí wa káàbọ̀ sórí ètò wa ọ̀rọ̀ fíkìú ẹ́písóòdù kẹjọ alẹ́ òní ni alẹ́ sáptì alẹ́ sáptì déètì òní ni seventeen oṣù kejì oṣù sọfàr ọdún 1443 ọ̀rọ̀ fíkìú episode 8 alẹ́ sábtì alẹ́ sábtì la wà yìí 17 oṣù kejì ọdún 1443 ibi tí abadé ní episode seven. òun ni faslun fi tayammum faslun fi tayammum a ti ka paragraph àkọ́kọ́. Eh, wàyàtà yámámù lè mùsáfìrù fi gẹ́rì máṣíyà onírìn àjò tí kìí ṣe ìrìn àjò ti ìyapa Allah yóò ṣe táyàmámù èyí tó bá jẹ́ ti ìyapa Allah kò ní ṣe táyàmámù wàlìmọ̀rídù aláìsàn náà òun náà ó ṣe táyàmámù tí ó bá lè lo omi lèfàrí dọ̀tí náwúná fílàtín fún ìrun ọ̀ranyàn àti ìrun náfílà wàyàtàyà mámòlè hádìrú àsọ̀híhù lèlèfàrọ́ ìdì onílé tó ní àlàáfíà yóò ṣe táyà mámù fún ìrun ọ̀ranyàn ìdákọ́pà kòrú jàwákìtì ha. nígbà tí ó bá ń páyà nígbà tó bá ń páyà jíjáde àsìkò ìrun lọ́wọ́ lílọ àsìkò ìrun mọ́ lọ́wọ́ wàlá yàtàyà mámòlè hádìrú àsọ̀hí lè fílà tí ń wà láájúmọ́ àti ẹni tó wà nílé àsọ̀hí tó lálàáfíà kò ṣe táyà mọ́mù fún ìrun náfìlà kò ní í ṣe fún ìrun júmọ́à wàlá jànáza tí kò sì ní í ṣe fún ìrun jànáza ńlá ìdá tààjànátì àléyìí àlìjànáza àfi tí ìrun jànáza yẹn tó bá gbèrú tó jẹ́ pé òkú ti sọ àsọọ́lẹ̀ pé lágbájá kó kírun sí òun láà lágbájá náà ọwọ́ akágara láti lo omi nígbà náà yóò wá ṣe táyà mọ́mù ẹ má gbàgbé mọ́sáàbù má mọ̀lẹ́kì ni à ń kà mi ò láǹfààní àti máa ná kọ́ṣà wọn mi ò láǹfààní àti máa bá wọn fa ọ̀rọ̀ ok so mọ́sáàbù kan là ń kà ohun tó bá ti wà ń bẹ̀ ìdí tá a fi ń ka tírà yìí pé a máa ń kọ gẹ́gẹ́ bíi tírà so abùkátà sí ìmọ̀ tó wà níbẹ̀ ṣùgbọ́n wọ́n lè mú ìdájọ́ kan wá tó jẹ́ pé ìdájọ́ yẹn ó lè má wọlé ní mọ́síábù míì eléyìí ò fa wàhálà ṣùgbọ́n ó kéré parí ó sàmọ̀ pé ẹni tó bá tẹ̀lé ọ̀rọ̀ yìí tí í ṣe mọ́síábù mọ́ màlìkì yìí ọmọ kó ń tọ̀hún ó rí nǹkan tẹ̀lé kì í so níbi torí ń tó yá sí ọ lẹ́nu jùlọ ni kó sáré lẹ́yìn kó o sọ pé oníbi díà ni ok àwa fẹ́ tẹ̀wájú báyìí. wàfàrọ̀ ìdù tàyámù ọ̀ràn yan táyàmọ́mù àníyà àníyà. èròǹgbà mo ti sọ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wípé àwọn àfọ onífíkìú tí wọ́n bá ti fẹ́ sọ̀rọ̀ nípa iṣẹ́ kan nínú àwọn iṣẹ́ tá a máa fi sin àlọ́wù wọ́n á sọ pé àníyà èròǹgbà èròǹgbà kò sí iṣẹ́ tá a fẹ́ ṣe tí ò ní èròǹgbà nínú kódà bó ṣèrìn àjò èròǹgbò ṣáájú kódà bó jẹun èròǹgbò ṣáájú bó wẹ̀ èròǹgbò ṣáájú èròǹgbà ní máa sígbájú iṣẹ́ ṣùgbọ́n má sì gbọ́ sí kó o sọ èròǹgbà di gbólóhùn tàbí ìsọ. So tó bẹ́ẹ̀ gẹ́ tó fi wá máa dára ẹ láàmú láti máa há àníyàn kan sórí pé nàwáìtù táyà mọ́mọ́ nàwáìtù táyà mọ́mọ́ <laughs> má sọ sọkúsọ mọ́ sọkúsọ ni o gbogbo nàwáìtù nàwáìtù yẹn ni. lára ọ̀ràn yẹn táyàmọ́mù òun ni asa'id atọ́hìr ilẹ̀ mímọ́ ilẹ̀ tí ó mọ́ ilẹ̀ tí ó mọ́ ilẹ̀ tí ó dọ̀tí ilẹ̀ tí kìí ṣe ilẹ̀ ẹlẹ́gbin òun ni asa'id atọ́hìr nínú ọ̀ràn yẹn tayamam táyàmọ́mù wàmọ́sí òlèwájú ì fífi ọwọ́ pa ojú àti sọ ojú rí pé bí báyìí wá báyìí wá báyìí wá báyìí wá báyìí padà sí bí báyìí àti gbogbo tó kó sínú ló ní ojú kì í ṣe ẹyinjú. E wàmásíwù lè yàdá ìní ìlàlìkù àìní nínú ọ̀ràn yẹn táyàmúmù tàyámùm òun ni kí ni fífi ọwọ́ pa ọwọ́ méjèèjì dé ọrùn ọwọ́ fífi ọwọ́ pa ọwọ́ méjèèjì dé ọrùn ọwọ́ nínú ọ̀ràn yẹn rẹ̀ wàdọ́rí bátùlẹ̀ árídì àlìhùwúlá fífi ọwọ́ kan ilẹ̀ lu ilẹ̀ ní àkọ́kọ́ àkọ́kọ́ tí mo fi ọwọ́ lulẹ̀ báyìí ọ̀ranyàn ni nínú ọ̀ranyàn rẹ̀ wọ̀lì fáwòrù fáwòrù ni ṣíṣe nǹkan ní tẹ̀léǹtẹ̀lé. -tẹ̀lé láì ní ṣèkan kó wá lọ sinmi kó máa ṣe fàájì kó tó tún wá kọ́ntínú láti máa bá lọ. wàlífàòrò àlífàòrò ṣíṣe nǹkan ní tẹ̀léǹtẹ̀lé. nínú ọ̀ràn yẹn táyà mámù ní mọ́sáàbù máàmù Malik nínú tíra akádọ̀rì wàdókùlù lè wákìtì wíwọlé àsìkò ìrun ẹni tó fẹ́ ṣe táyà mọ́mù kò nídìí kó ṣe táyà mọ́mù sílẹ̀ síwájú kásìkò òrùn ó tó tó nítorí pé ìdí tó o fẹ́ fi ṣe táyà mọ́mù ó lè ti kúrò ní àsìkò tí àsìkò ìrun wọlé. lára ọ̀rọ̀ yẹn táyà mọ́mù wàtísọ́ọ̀lùhù bí sọ̀lá ìtísọ́ọ̀lùhù bí sọ̀lá síso pọ̀ mọ́ ìrun ìyẹn ni pé ọ̀fẹ́ ṣe táyà mọ́mù òun ṣe é tán báyìí kò sì ṣe ìkọ́mọ̀ òun ṣe táyà mọ́mù tán báyìí kò sì ṣe ìkọ́mọ̀ bó bá jẹ́ pé wọ́n lọ fẹ́ ṣèkọ́mọ̀ bí kì í bá ṣèwọ lọ fẹ́ ṣèkọ́mọ̀ tó ní ìkọ́mọ̀ bá ti bẹ̀rẹ̀ ìkọ́mọ̀ rẹ̀ ò ní kó o ṣe táyà mọ́mù rẹ̀ wọn ò fẹ́ kó o ṣe táyà mọ́mù tán kó o tún wá máa kọ́kọ́ lọ ṣe tìláwà kó o tó wá kí irun torí pé táyà mọ́mù ó ń rólé ó ń rólé fún àlùwàlá olómi ni ẹni tí ọ̀rọ̀ ẹ̀ bá jẹ mọ́ emergency òní máa ṣe é. ok àwọn ọ̀ràn yẹn tàyámùmù nìyẹn o èròǹgbà yẹ̀ẹ̀pẹ̀ tó mọ́ ojú ilẹ̀ tó mọ́ fífi ọwọ́ pa ojú fífi ọwọ́ pa ọwọ́ dé ọrùn ọwọ́ méjèèjì fífi ọwọ́ lu ilẹ̀ ní ìgbà àkọ́kọ́ yíyára ṣe láì ní fi falẹ̀ wíwọlé àsìkò ìrun síso pọ̀ mọ́ ìrun kí wá ní jẹ́ asọ̀rìnd asọ̀rìnd sọ̀rìnd ilẹ̀ ilẹ̀ surface of the land ní pè ní asọ̀rìnd wọ́n yàtọ̀ fún asaid said ni the successful but a asaid pẹ̀lú sod surface nǹkan tí ó wà lórí ilẹ̀ surface of the land ojú ilẹ̀ tá à ń rí ńlẹ̀ ńlẹ̀ kí wá ni àwọn nǹkan tí ilẹ̀ kóónú tí a lè fi ṣe táyà mọ́mù àwọn nǹkan wo ló lè wà lórí ilẹ̀ tí a lè fi ṣe tàyámùmù huwa àtùrọ̀ọ́b yèèpẹ̀ ni o yèèpẹ̀ yanrìn wàtúùb àti àwọn ilẹ̀ alámà ilẹ̀ alámà wàlẹ̀ hajar àti ilẹ̀ yangi ilẹ̀ olókùúta wàfàlìjì àti yìnyín yìnyín snow àbíkẹ́ náà pè snow náà ni ok yìnyín nílùú tiwa ń bì àwọn ò lè rí yìnyín tá a fi ṣe táyà mọ́mù lórílẹ̀‐èdè míì yìnyín tán bá jí làárọ̀ báyìí wọ́n á bá ń lẹ̀lẹ̀ tí ó ti sọ̀kalẹ̀ rẹ́gẹ́dẹ́ tí ó jábọ́ bíi búlọ́ọ̀kù bíi búlọ́ọ̀kù bíi búlọ́ọ̀kù bíi búlọ́ọ̀kù. so òun náà ti di ara ilẹ̀ nìyẹn. kó tó lè di omi ó lè pẹ́ tọ́ba wá rí omi tó ń sàn tó jẹ́ pé búlọ́ọ̀kù yìnyín lórí o lè káwọ́lé kó o fi ṣe táyàmọ́mù. wàlẹ̀ kàdìkàdù kàdùkàdù ó ní ó ní ehm, ilẹ̀ bíi ìrà inú ìrà. tó ga sí pé ẹ máa wò níwò lẹ̀ omi sì ni bọ́ ọ bá tẹsẹ̀ bọ́ ọ̀rà ọwọ́lẹ̀ lọ́nu <laughs> ọlọ́wọ́n sànù wa. so ilẹ̀ tó ga sí wípé àti omi àti ilẹ̀ ló papọ̀ ń bẹ̀ ní ń pè ní khadkhad ok àbí bí inú àbàtà àbàtà òkè yóò sá jẹ́ ilẹ̀ kan ni tó ga sí pé àti ilẹ̀ àtomi ni wọ́n jọ mísì papọ̀ débi pé bíyàn bá tẹsẹ̀ bọ́ wọ́n wàá fàyọ ńbẹ̀ ni gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ìkọ̀ọ̀kan wọn la lè fi ṣe táyà mọ́mú wànáhù zálíkà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìtumọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà ni wípé ilẹ̀ oníkàún ilẹ̀ oníkàún so àwọn ilẹ̀ alálùmọ́ọ́nì ẹ́ bí ilẹ̀ mineral resources so tó bá ga sí pé locality tẹ́ ń gbé nù ó ti yé wàláyé jùs bìlìjìs alimọ̀tìpọ̀ bíríkì tí wọ́n bá ti sè tí wọ́n ti ṣe fáyárìn fún àwọn àwọn blọ́ọ̀kù eh? baked block àwọn blọ́ọ̀kù tí wọ́n ti fi iná sè tí ó ti gba inú oven kọjá ẹ̀ lè fi ṣe táyà mọ́mú ẹ lè fi ṣe táyàmọ́mù pàtó aligis alimatubo bíríkì tí wọ́n ti ṣe tó ti gba inú náà kọjá ẹ lè fi ṣe táyàmọ́mù walhasir ẹni ẹni ẹni kírun ò lè káwọ́lé kó fi ṣe táyàmọ́mù walhashab pákó pákó náà ń bẹ lórí ilé ayé ara alẹ̀ náà ni igi wà igi but o lè fi ṣe táyà mọ́mú. wàlẹ̀ hashish koríko koríko o lè fi ṣe táyà mọ́mú. wànáwì yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti irú rẹ̀. wàrúhísọ̀ lèlè marid wọ́n ṣe é ní ìdẹ̀kùn fún aláìsàn fi há ìtìlẹ̀ hajar pé kó lo ògiri olókùúta wàtúù àti ògiri alámà ògiri olókùúta àti ògiri alámà kó fi ṣe táyàmọ́mù ńlám yẹ́jìdì mùnà wílan gbẹ̀yìròhù gbẹ̀yìròhù tí kò bá rí ẹni tí ó fún ní òmíì kí aláìsàn kó lo kó lo ògiri olókùúta àti ògiri alámà kí ni ògiri olókùúta àwọn ilé kan ń bẹ tí wọ́n máa kọ́ ó dàbẹ̀ ni pé àwọn olówó ní sábà máa ń kọ́ru ilé bẹ́ẹ̀ tó yẹ pé àwọn òkúta ni wọ́n á tò àwọn òkúta ni wọ́n máa tò tí wọ́n á jọ́ ìpọ̀ mọ́ra wọn so ibi táwọn òkúta yẹn wà o lè fọwọ́ lé e. yàtọ̀ sí sìmẹ́ǹtì tó ti yé sẹ́yìn pé àwọn òkúta yẹn náà tẹ́ ń bá tù pọ̀ wọ́n dàbẹ̀ ni kí wọ́n máa fi sìmẹ́ǹtì àti yanrìn wọ́n á fi mú pọ̀ mọ́ra wọn kó lè gbára mú but òkúta yẹn gangan tí wọ́n tò o lè fi ṣe tán bá fi ṣe ògiri ilé aláìsàn tí ò rí ẹni tí ó bá gbé òkúta wá ó lè fọwọ́ kan òkúta yẹn. bákan náà bíríkì ẹ pé níjọ́hun ilé alámọ̀ ilé alámọ̀ àwọn èèyàn máa kọ so àmọ̀ tí wọ́n wúlẹ̀ ó ní wọ́n tẹ̀ mọ́ra wọn ní wọ́n gún mọ́ra wọn ni wọ́n fi ṣe náà fi mọ ilé so irú àmọ̀ yẹn ilé alámọ̀ bẹ́ẹ̀ o lè fi ọwọ́ sí i ṣùgbọ́n irú mọ́ṣáláṣí ti wáyì tó ga sí wípé blọọkù blọọkù tí ó ti gba inú masíìnì kọjá blọọkù tí wọ́n ti po sìmẹ́ǹtì mọ́ blọọkù tí wọ́n ti fi ọ̀dà kùn tàbí ilẹ̀ tá a ti táìlì ilẹ̀ tá a táìlì gbogbo ìwọ̀n yẹn kò wọlé o fún táyà mọ́mù ok.